دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال. Èyí ni ètò ìpè òdodo tí máa dé sí gbọ̀nyín ní ìkànnì yìí one oh seven thirty nine fm ní dédé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbàtẹ̀mùsù dín ní ṣètò tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí lẹ́dà rẹ̀ lọ́mọ bá bàbá wọn. ṣètò ṣẹ́tayọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògúnmọ́kin àwọn afáwọn àgbà tí wọ́n máa bá a sọ̀rọ̀ ọlọ́run ọba náà àwọn náà ni imam ishaq abọ́lọ́rẹ́ muhammadu awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi alwahid alqahar ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه الأخيار وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yìn ọkọ̀ ti ẹ̀dá fún ọlọ́run ọba. alhamdulilayi. ó tọrọ àlékún ọlá rẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. a tún kíra wa káàbọ̀ sí orí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa. à ń bẹ ọlọ́run àlékún ẹ̀ ní kíkọ́ àti àlàáfíà ara àti àlékún rísíkù halal. ọ̀nà kò jọ àti àlékún ẹ̀mí tó máa tí ó ń rẹ ra rẹ ń lẹ láti fi tọ́lọ́hún kó máa kú tó bàbá wa ṣe fún olùgbàwé ètò yìí àti nǹkankan wa náà ètò yìí ó ṣàǹfààní tó pọ̀ gan-an táwa náà rí káàkiri gbogbo tọ́lọ́hún bá ti ní kí ó dé àwa ò lè fi àwọn èèyàn mọ̀nà ṣùgbọ́n àwa lè jọ ní sábàbí fífi èèyàn mọ̀nà látara sísan tiwa àti látara gbígbé owó kalẹ̀ tẹni tọ́lọ́hún bá ti fún lówó ọ̀ràn ni lọ́rùn tiyín o ẹ lówó ẹ̀yin ò lò láti fi ṣe ẹ̀sìn báwọn yẹn tara kí mòdodo ọ̀rọ̀ ọlọ́run ah, ọ̀rọ̀ lẹ́dá o ẹ̀yin náà nímọ̀ ẹ̀yin náà ò lò nǹkan àmì lẹ́ ń lò mọ́ ẹ̀yin sí ẹ jẹ́ káwọn èèyàn dá òdodo mọ̀ àwọn èèyàn dẹ̀ mú rárá sínú wà bàbá ìjùmọ̀ ọ̀ràn lẹ́yìn náà ń dá o òfin tí a fi kún ìgbé àlùkìyà wọn náà ni à bára wa sọ̀rọ̀ lọ́wọ́ nípa pàtàkì mímọ̀ tọ́lọ́n ti bí ẹ̀dá wa sáyé ilé tí ń ṣe ẹ̀sìn lẹ́yìn tá a ti bára wa sọ̀rọ̀ láì mọyé ìgbà nípa ọlọ́run ọba tó dá wa sáyé àdè ti mọ ọlọ́run náà ìtura kù náà nípa à ń fipá níta wá ṣe láyé gan àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá rán wa sáyé kán wá kọ́ wa lẹ́sìn ni ọ̀rọ̀ wọn ò takora wọn o ẹ̀rù fi ń bà wá fún ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ ya wa láyé lónìí lè ń dáná sáwọn anábì ọlọ́run lọ́rùn àwọn anábì ọlọ́run ọ̀rọ̀ wọn takora wọn o. kọ́ra rí mùsùlùmí mi náà lónìí tó náà lọ sọ anábì ẹni tó ń sìn ní ya Rasulullah ní kó bíbí yẹ̀dí wọ́n ti rí òjíṣẹ́ ọlọ́run kó wá gbawọ́ rẹ̀ kó wá ṣàánú rẹ̀ abẹ́lẹ̀ bí àwa ló di ọtí sọ̀rọ̀ á ní kí àkàkí òjíṣẹ́ lànàbà Muhammad alayé lọ́rùn ah ó kọ́ ló láyé òun kọ́ bẹ́ẹ̀ kò tiẹ̀ wọlé ní pàtàkì tí ò kò mọ̀ pípẹ́lì mi á ní tó ń gbà lérò kan ní kún un ní ayé kọ́ ló ní ọ̀run á ní tó sọ nílé ìsọmọ tó pẹ̀lú ọ̀rọ̀ clear kò yín kò dàrú ẹ má sọ bẹ́ẹ̀ má ẹ já pé ànábì ní tọ́lọ́wọ́n bá pè é sallallahu alaihi wasallam kápá ànábì ọlọ́wọ́n ní tọ́lọ́wọ́n bá pè wọ́n àwọn ènìyàn náà dẹ̀rẹ̀ táwọn náà fi pèrè àwọn náà nìyẹn ẹrú ni wọ́n pèrè àwọn àtòjíṣẹ́ ọlọ́run má pè wọ́n ní nǹkan ní jù báyìí lọ́ọ́ àmì ọlọ́run bá kọjá kó ṣàánú wa o. lónìí à ń tẹ̀síwájú ká sì lè mọ àmọ̀dájú àrídájú ẹ̀rí jẹ́ nìṣó eléyìí tí àwọn ànábì ọlọ́run fi bá wa sọ̀rọ̀ nínú Quran tá sọ fún jẹ́ ká mọ̀ pé ọlọ́run rán àwọn ni o. ànábì wa Nuhu alayhi salatu wassalam. alayhi salatu wassalam kazzabat qawmu Nuhin al-mursalin. ọlọ́run a ránṣẹ́ sí tá a wá rán ànábì Nuhu náà sí àwọn ẹni yìí máa pe àwọn òjíṣẹ́ ta ọ̀ràn sí wọn wọ́n máa pè wọ́n ní ọ̀rọ̀ màní. ìkọ́lá lahum akhuhum nuhun aláàtàtàkùn. bẹ́ẹ̀ rẹ̀ ànábì nuhun tó kọ fún wọn ni pé aláàtàtàkùn ẹ̀ káyọ̀ ọlọ́run bí mi ènìyàn ní ẹgbẹ̀rún ọlọ́run rasulun amin. alábìnrin náà wò ní sẹ́ ẹni tí mò ń bá yín sọ̀rọ̀ yìí òjíṣẹ́ tọ́lọ̀hún rán sí yín ni mí o tí mo jẹ̀ pé mo gbé àmọ́ náà ń fẹ́ràn mi dání. attaqullaha wa ati'un. ọlọ́run ọba yẹn o ẹ tẹ̀lé mi lórí nǹkan ní sọ fún yín. wa ma as'alukum alayhi min ajab. Láàbì náà ní mi sọ fún pẹ́kẹ́ fún mi lówó mi tán ọ̀kan lọ́wọ́ yìí. Ilé ajẹ́rí àyìnlá aláàrọ̀ bílẹ̀ alámìn. Ó ní ń tó òun wọlé tí náà ní ẹ̀sọ́ látọ̀dọ̀ ọlọ́run. Iṣẹ́ tó lọ́run bá gbélé òun lọ́wọ́ lòun jẹ́. Táwọn àfẹ́sì náà bá ti dúró lórí pé owó olówó kọ́ ló kàn wá. Oríire rẹ̀ kó sórí níbi ẹ̀sìn láyé àti lọ́run ló kàn wá. Ṣùgbọ́n bàtà bá ti dolówó jẹ̀jẹ̀ olówó tà nílò tó tọrọ fún olówó tà nílò tó tọrọ fún àwọn bàbá nílò náà aláwọ délé ẹlòmínà àbọ̀mọ̀ ọlọ́rin rárá ẹ̀gbá yìí ìbára wá ìgbà yìí wá. wàmà àfàlùkùn alẹ́ yìí mi àwọn bàbá ńlẹ̀ yorùbá náà nílùú ẹ̀gbá wa yìí náà ní tí wọ́n wá ní kólówó yẹn kò gbára rẹ̀ dání sọ́hún. máa sálọ olówó ìyá fi wá ọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ kó wá ń ru ga jájámá wọn á sànù ẹ ní. wà máa. àwọn ànábì ọlọ́run náà bọ́ ṣe rí rèé wọ́n máa ń sọ fún àwọn èèyàn wípé owó kọ́ o. iná àjẹrí náà. àwọn àfáà ti rẹra wọn lè lónìí lọ́dọ̀ olówó débi pé wọn wá wọn tó parí ìsáná wọn lọ́dọ̀ olówó. àwọn olówó náà wá fi wọn lẹ̀ kọ́ máa ṣàdúrà lọ àwọn ọ́fíìsì wọn ti kàn mí. ìgbà máa fà fà wá rèé sí fún kọ́ọ̀lù. máa lọ fi dá mọ́tò ẹ̀kan lóhùn tó jẹ̀ṣẹ̀ dé. wọ́n máa lọ fi dá àwọn ọ̀rẹ́ rẹ̀ lóhùn àbá àdá olówó jókòó ní ètò ìpàdé pè wá wá gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n gbà tó ibi tí wọ́n náà lọ ibi tí ẹ̀ kí wọ́n pè é sí ìwọ náà lọ orí ó ṣe máa lóun fẹ́ ṣòkú ìyá wa máa pè wá fà kópa àwọn tí wọ́n ti ń ṣòkú ìsìlámù ní àṣòkú ilé náà tó yàyẹ lẹ́nu bẹ́ẹ̀ ni àwa máa ń sìnkú nínú ìsìlámù ní àbí ìṣìnáwó òkú ó ń ṣayẹyẹ pé ìyá rẹ kú bàbá rẹ kú ó wá ń pa màálù ń náwó ó ń ṣayẹyẹ inú ẹ dùn kó ku ìkú ni ẹ wá máa ṣọ ẹ wá pẹgbẹ sípò kó ku láyé ṣèkómọ láyé ṣèyàwó ẹ stọọpù ẹ yé ṣe mọ ẹ tẹlẹ wọn lọ́wọ́ tẹlẹ pé tẹ fowó ṣe rí ẹ bẹ̀rù Ọlọ́run tọrọ lẹńgbẹ yẹn má ṣe mọ àwọn àbá àti olè sọ fún yín wọn bọwọ tí ò làwọn tẹ ń fún wọn lóde yẹn náà ni òjò sọ fún yín o àwọn tẹ ń sọ fún yín lóde ní ìsàn nípa pẹ máa gbọ́ ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ àbá yẹn pé nígbà táwọn èèyàn kú láyé ànábì ìjókòó àdúrà ọjọ́ mẹ́jọ ànábì ti dàbógójì ọjọ́ ìjókòó ọjọ́ kẹta ànábì ti ní àbí ìjókòó jẹ tìlú àbọ̀yẹ yóò kú padà lẹ́yìn ọdún kan kí anábì ṣerú eré yẹn. wà á máa as'alukum alayhi min ajr. lórí rẹ̀ yẹn náà máa tọ́jú àwọn àfọ́kọ́ba máa máa gbé gbogbo kọ́ máa máa kó sóbù fún yín mọ́. pípa kì í tọ́jú ẹ̀ kì í ṣe dára sáwọn àfà òun náà fi rò pé káwọn yà pè kán ní fìdáwò fún yín yẹn lọ́wọ́ yín. wọ́n fi nípa àwọn tún láàlà àwọn kẹ́nà tún kọ́ńtẹ́ fún ẹ nípa ẹnu iṣẹ́ yín nípa nǹkan kan ẹbí yín wọ́n ti ní àfikà jókòó àdúrà ó yẹ kán pọ́n ilé àdúrà ni tẹ́ máa máa ṣe táwọn náà bá wá ń ṣe fún yín pẹ̀lú àníyàn torí tọ́lọ́ nǹkan máa ṣe nínú ilé wọn kì í ṣe kó wá jókòó tì í nínú ilé tiyín ọmọ agbo lọ́wọ́ yín kẹ́ni máa fowó lẹ̀ kẹ́ máa à ah, la ilaha illallah. wà á máa àwọn àṣàjà di contract. wà á máa as'alukum alayhi min ajrin in ajriya illa ala rabbil alamin. torí ó jẹ́ pé sinna ń tí ju gbogbo bíi àwọn mẹ́nu dùn yìí o. bàtẹ́kù lọ. Ah, àwọn anábì ọlọ́run náà wọ̀ bèrè owó àwọn èèyàn. ọ̀rọ̀ bàbá tó à ń sàn yẹn bẹ́ẹ̀ owó ten thousand naira ten thousand fifty naira ń bẹ̀lẹ̀ Gbogbo orí eléyìí ní ìsàn àná pẹ̀lú ọ̀nà rárá. Àwọn gbogbo ohun tó wá wọ̀ ẹ̀kọ́ onílé oko onílọ́lá kò ní nípò. Wà á jókòó gbọ́rọ̀ ọlọ́run lọ́dà àfẹ́sìn. Kì í ṣe ń tá àgbàlérò ni pé ká wá dé gbèdè yìí olówó. Ṣùgbọ́n à ń sọ yí pé káwọn àáfàá máa sọ yín di ọlọ́run ọba wọn. Kẹ́yìn náà má dẹ̀ gbéra yín ga lórí àlùkùránì tó wà àwọn àáfàá. Káwọn àáfàá máa sọ yín di tó ti sọ di tí táwọn bá ti dọ́dọ̀ yín bùkátà àwọn ti bíà ẹ̀ lè bíà bùkátà èèyàn ọlọ́run ń bíà kí í náà káwọn afáàmà wa torí ilé yẹn wá yẹpẹrẹ alukurani alukurani àfi ń bá olówó sọ̀rọ̀ ni olówó tó ń fọwọ́ sí jẹun fọwọ́ sí mọ̀mí ó fi jẹ kárọ̀tì àbó fi mu sàn á sọ fún ni àbó fi gbé kọ́ọ̀pù dání ó fi mu nǹkan ẹ sà ń tẹ̀ ń kiri ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ kókò tọ́. ẹ ṣàlàyé fọlọ́wọ́ ẹ sà agbada yín yàbí ètò yín tẹ̀ wẹ̀ ó ti balẹ̀ jù yẹ kó balẹ̀ tó báyìí ẹ ṣàlàyé fọlọ́wọ́. àwòrán ti ti wọ̀ látòkè kí ló gbójúlé náà alukurani ara yín ẹfi gbọ́dọ̀ lè sọ bẹ́tẹ̀ bá ń rí prokan tó fẹ́ fún yín tí ò lè là yín yẹn kọ́ ẹ̀ nílá fún láti fẹ́ sọ èyí yẹn ló fà lónìí tó fi jẹ́ tó gbọ̀ọ̀rọ̀ àwọn ọlọ́lá ọ̀dọ̀ àwọn àáfà oníbídíà ni ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ń pèvà láti lọ tó rọ̀ ní sòótọ́ ọ̀rọ̀ fún wọn àwọn kọ̀ọ̀kan ni wọn tó lọ ń bẹ̀rẹ̀ sí ṣàánú ẹ̀ ní ìsìn ni wọ́n ń tẹríba ságbó súnà àwọn náà lè rí pa yí àwọn yàtọ̀ síta náà orí pé lánàá wọ́n mú àwọn àmúnisìn ni wọ́n express àwọn ni wọ́n dẹ̀ ní pé nínú súnà kò tó kọ́ fẹ́ express èèyàn àtàsúnà anáwó sẹ́sìn òun náà ló tukọ̀ rẹ̀ àjọ gbárùkù kìíṣe ni ṣíṣe polówó nìkan ló máa dẹ́gbà ládá àfàsúnà máa wá sọ̀rọ̀ rẹ̀ di òrìṣà àkólẹ̀ bọ rárá o. ìjàgbó lọ́ra wa ti rí. ṣé ẹjọ́ ń kí àwọn anábìá ọlọ́run bá sọ. Kàzàbátì àádùn ní ìmọ̀sálí. Àwọn àádùn àwọn náà pa àwọn ànábì wọn lójì sí nírọ́. Ìkọ́ lára àwọn ọmọ àkúhùn hùdùn aláàtàtàkù. Alábì hùdùn náà sọ fún wọn pé ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run o. Aláàtàtàkù. Pẹ̀lú kan náà bí Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wọn pé ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹ̀rí kọ́lọ́run náà ni gbogbo wọn dárúkọ. Inni lakum rasulun amin. Ṣé hùdùn náà pẹ́ra rẹ̀? ó ní ìní lákùnrin àti olóyún. olóyún àmì. olóòjì sọlọ́wọ́n bá ní mí o. wàtẹ́kùnlá àwọn àti rìn. ẹgbọ́n ọ̀sọ́lọ́wọ́n bá lẹ́nu ẹbí tẹ̀lé mi. màmá àti alukóma alẹ́yìn mi ní ajírí. sẹ́rí gbogbo ànábì ọlọ́run ni wọ́n ń lé emphasis lórí gbólóhùn yìí. ní ajírí yẹn. wọn náà lóun ò béèrè owó lọ́wọ́ yín ò béèrè kankan lọ́wọ́ yín o. ọ̀ ní ká wá dáhùn o. àlẹ́ ìwọ ni tó lówó bá fàáfà nìkan kì í ṣe haram. bẹ́ẹ̀ náà ni kì í ṣe haram tó lọ́wọ́ bá ní pátákù lọ́wọ́ àfa náà ń jọ mi kó náà lọ́wọ́ lówó ẹ̀bẹ́ ẹ̀dì kì í ṣe ìwà ká fún ẹni nìkan ká gbà kan lọ́wọ́ ara ẹni wọ́n fún ànábì náà ní ànábì náà tó ń tọrẹ sallallahu alaihi wasallam méjèèjì náà ni sàárà ànábì kì í gbà ṣùgbọ́n rẹ ànábì àmà gbà sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí àwa sọ́ra rẹ̀ ló ní báárà lásán tó kò tọ́ àbíká máa jẹ àwọn èèyàn ń pa ẹmúyẹ báyìí wá àbíká wá bá tààtà àwọn èèyàn rárá àbẹ ká lọ gbá alukurani kala àbẹ sá alukurani kala alukurani wà láti ẹjẹ ti ayé àti sàmùnà kọlí ẹ má kọ́ ẹ má kọ́ owó kékeré kọ́lá ń gbà lálukurani àgbọ̀nà àmọ̀ sọ̀kalẹ̀ yìí tààrọ̀ yín ṣẹ́. إن أجري إلا على رب العالمين àwọn anábì ọlọ́run ní ládé tàn fẹ́ gbà ní látọ̀dọ̀ ọlọ́run tó ní gbogbo ayé. كذبت ثمود Hmm. Àwọn sọ́múdáwá náà bá àwọn ṣe kí náà rẹ̀ àwọn náà pa àwọn náà jẹun. Ìkọ́rẹ̀ ohun akóhun sọ́lẹ̀ fún ni aláàdájákú. náà yóò sọ́lẹ̀ náà sọ àwọn náà pé ẹbẹ̀rù ọlọ́run ọba. Aláàdájákú náà sọ́ọ̀tù ṣùárà. sọ́ọ̀tù ṣùárà yìí ní nǹkan yìí wà. àtàkùn lọ́la àti rí. wọn náà ní ẹ̀kọ́ yẹn ọlọ́run ẹ̀dẹ̀ tó lé tó ń sọ. wọ́n máa dá lukùn alẹ́ yìí mi ní àjẹ́ rí. nígbà náà mi sọ lẹ́ alábì wo ni wọ́n wá fi tiẹ̀ jọ wá fà yìí. in ajriya illa ala rabbil alamin. wọn náà ní mi ìbéèrè kankan lọ́wọ́ yín mi ní kẹ́ mú kankan wá. èmi lè fi ládàá mi látọ̀dọ̀ ọlọ́run ni. ọlọ́run kò dẹ̀ dá mi lọ́la kó kú mi. táà fáwọn bá jẹ́ kọ́lọ́n kọ́lọ́n tó fẹ́ bèrè lọ́dọ̀ àwọn èèyàn tó máa fún ju tó ń fẹ́ bèrè lọ́wọ́ wọn lọ. àti kọ́lọ́n tó nìkan ni o àti rámọ̀ ọlọ́run ìdẹ̀kùn báyìí ni o. ẹni káwọn èèyàn mọ̀ dodo àìdó kọ́lọ́n náà ti jẹ́ sọ tó fáwọn èèyàn mọ́. lẹ́bi rẹ̀ kí bá ti yọ owó ayọ tabagbọ̀nà báyìí owó ayọ tabagbọ̀nà ẹ lọ́wọ́ àwọn ẹlòmíì bọ́ ṣe ń tọ́jú àwọn olórí ẹ̀sìn tiwọn àwọn táwa ní góòjì ẹ̀sìn yìí lọ́wọ́ ẹ̀wọ́ bá àwọn olówó ṣe ń ṣe yín torí pé ẹ̀sìn rẹ̀ rẹ̀ rẹ̀ lọ́dọ̀ wọn. torí ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ kó wo wọn kọ́lẹ̀ dúró tì kọ́lọ́n bá torí ń tẹ̀ náà rí kọ́lọ́n fi bá kà sí. kí wọ́n máa sọ fún kọ́rọ̀ ọlọ́run ẹ fẹ́ jèrè ọkàn wọn látara pé kí wọ́n mọ ọlọ́run ni. torí lọ́wọ́ olówó yìí owó èlé ló máa ń nà á ẹ máa sílẹ̀ yẹn fún olówó yìí máa mu tíì subhanallah alazim ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tẹ́ tí ẹ fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún yìí ìgbésí ayé wọn bí wọ́n ṣe ń lò máa dà kó máa dà ẹ̀yin dẹ̀rí ń jẹ́gbẹ́dà kẹ́mọ̀ lẹ́ máa máa ẹ̀yin ní àfa àwọn tẹ́ ń claim fáyín la àwọn làfa àwọn láyé àwọn làfa àwọn àwọn làfa yín àwọn làfa yín tẹ̀ ń pera yín yẹn yálẹ̀ kìyàmọ̀ náà iná làfa wọn ọlọ́run wá bí inú wọn ó wá kùn tẹ́fẹ́ gbọ́rọ̀ yín gbàǹjẹ́ gbẹ̀rẹ̀ kí á mọ̀. bàbá ti kọ́ mu lùtì ní mùrùsàlín. ibi tá a ti kúrò náà ni pé àwọn lùtì àwọn náà tún pe àwọn ànábì wọn nírọ́. ìfọ̀kànlá yahoo máa kó hum lùtùn aláàtàkù. ìwà tí lùtùn náà sọ fún ọpẹ fáyọ lọ. inni lakum rasulun amin. wọ́n lè mi tẹ́ ń wò yóò di sọ́lá àwọn atálàárán sí i nínú yàn. wọ́n ní ẹ ẹ páyà ọlọ́run ẹ tẹ̀lé òfin ọlọ́run ẹ tẹ̀lé ọ̀nà sọ́rọ̀ ẹ̀ fún wọn. Ṣàdàbà tí a fẹ́ àbúl àyíká tí múrúsẹ́lì. Àbúl àyíká náà, àwọn náà kò jí sọ́kọ́lọ̀ ọmọ ọ̀nà sí wọn lọ́rọ̀. Ìrìkọ́ lẹ́la hún ṣùáìbùn alátàtẹ̀kù. Alábì ṣùáìbùn sọ fún wa pé ẹ bẹ̀rù Ọlọ́run èyí èèyàn wa yìí. Ní ìlàkùn Rasulun Amin. Ó ní ṣe eré mi tẹ̀ ń wò yí òjíṣẹ́ Ọlọ́run bàmá mi. Fàtàkùn lọ́ha ẹ̀dẹ̀ tẹ̀lé ń tọrọ ní kí wàá sọ pé ẹ̀ ń gbọ́ra ẹ̀ tẹ́rí púpọ̀ dàrú. wọ́n máa sálókò alẹ́ yìí mi náà jẹ́rù. òun náà sọ fún ọ pé mi ìbéèrè owó lọ́wọ́ yín o mi ní kẹ́ ẹ sọ mí lẹ́sàn kankan o. ọlọ́run ni mò ń retí pé kó sọ mí lẹ́sàn látọ̀dọ̀ rẹ̀ wá o. ẹ wọ àánú jùlọ lọ́wọ́ ẹ bá ti tò lọ láti ẹ̀ka yìí. ẹ ìgbà tó lọ́wọ́n bá gbóhùn náà tó lọ́wọ́n bá da sáyé tí àwọn èèyàn ń ṣe èmọ̀ àyà rẹ̀ kí n bolo ti rúrọ ọmọ báyìí ọmọ tá àmọ́ bàbá rẹ̀ ọmọ àkọ́kọ́ ọkọ̀ ànábìyẹn sálọ́mọ àlìdánwò lẹ́nu wọn lọ́hùn lànàbìyire tí kì í ṣe ọmọ ẹ̀ṣà nínú àwọn ọmọ ìkà nínú àwọn ànábìyẹ ọlọ́hùn à olú ọmọ nínú àwọn olú ọmọ sọ ṣùgbọ́n wọ́n ti ya rẹ̀ gbi àwọn aráàlú bá kó jáde ti lọ́ba kẹ́nu kúmọ̀lẹ̀ ti rírọ eléyìí máa ká náà bú kí mọ̀rá sáì wọ́n máa ká náà tí òun mọ́kè bàrí ìyá wọ́n ní wọ́n sọ fún ìyá anábì Ìsá kí n ṣe Mọ́ríyàm Mọ́ríyàm lórúkọ ìyá anábì Ìsá tó ń pè ń jésù Mọ́ríyàm lórúkọ ìyá. ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. wọ́n ní àwa ò rí pé bàbá rẹ̀ ìrẹ́ arábìnrin yìí. ìmọ̀ ṣàó. bàbá rẹ̀ kì í máa ń ṣèyàn burúkú. wama kanat ummuki baghiya. ìyá rẹ̀ kì í máa ń ṣe oníṣì náà. ibo ni wọ́n ti wá róyún tó fi wá bímọ yìí. torí àmọ́ kọ ẹ ọmọláyé o àmọ́ bàbá ọmọ. ìyá ànábìyẹn sá kí mariam wa náwó sí ànábìrin sá lórí lórí lórí ẹ̀jẹ̀ báyìí lọ́mọ òkú ńlò. kì í fanú kẹ́lẹ́ máa ń kánà fìlì máa sọ̀rí yá. àwọn ẹ wá ṣe é mà àwọn bẹ̀rẹ̀ sí wọra wọn lọ́sùn wọra wọn lọ́sùn. kì í fanú torí pé nǹkan àwọn sọ́kà náà fún ìyá wa mariam ni kó bá bá wọn sọ̀rọ̀ kó sá náwó sí ànábìrin sá ànábìrin sá lè máa náà sá. sànà zakariya lè ní yẹn ọlọ́run bá ní ká kí ìyá ànábì yẹn sá àlẹ́ sọ̀rọ̀ sá kó má bá wọn sọ̀rọ̀ kó dà náwó sí ọmọ yẹn Ìgbà tó wá ń lọ sọ́mọ náà wá sọ pé kẹ́kọ̀ọ́ nìkan ni mo mọ̀ nǹkan àwọn fìdí báyìí sọ́dún yà. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kẹ́kọ̀ọ́ nìkan ni mo mọ̀ nǹkan àwọn fìdí báyìí sọ́dún yà. Wọ́n ní báwo ló ṣe ẹ̀sẹ̀ ṣe ká máa bá ọmọ tó wà ló mọ̀ kó lu ọmọ méjì ká máa bá arojọ́. Ìwọ́n ń bẹ̀rẹ̀ rí pé wọ́n á ń challenge ìyá wa mọ́ríyàmù pé oníkà máa bọ́ ọmọ kókó rojọ́ à ń béèrè pé à ń bàbá ọmọ oníkà máa bọ́ ẹgbọ́n tọ́lọ̀ wọn bá sọ. qala inni abidullah. lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run fún ànábì àyínsá lọ́rọ̀ sọ. aláwa ní ìtàn ànábì àyínsá lọ́wọ́ tó kú kẹ́kẹ́. qala inni. èmi ìjọ mi là ń sọ fún wa bí ìyá rẹ ṣe dún àti ìwọ̀bí lọ́wọ́ bó ṣe jẹ dàbí nù tó fi ibi díẹ̀ rọrùn. ìgbà yìí náà ní ìsìn ìgbà tó tún wá kóló àkọ́kọ́ tá ànábì yẹn tá àkọ́kọ́ sọ láyé. the first statement tó kọ́kọ́ jáde lẹ́nu ànábì yẹn sọ láyé. ìní abudulọ ó lè ní ìmí tẹ́ ń wòye ru ọlọ́run ọba ni mi. ata ni yalkita. ọlọ́run bá fún mi ní ìwé tí màá fi jíṣẹ́ tó bá tó àsìkò. wájà aláàní nàbí ìjà. ìwé yẹn náà là ń pè ní injil. ìwé yẹn ní injil. ó lọ́lọ́ dẹ̀ sí ní ànábì rẹ̀ wàjálání mubarakan àyìnàmà kún. kọ́lá aláàbá ṣe mí ní alábàárìkà ọmọ ní gbogbo bí yóò ti mọ bá ti dé láyé. wọ́n sọ ní bísọ̀lá tí wàá zàkà tí máa dùn tó hajjá. alábìrin sálọ ń sọ̀rọ̀ yìí nínú alukur'an. wọ́n sọ ní bísọ̀lá tí wàá zàkà tí máa dùn tó hajjá. ó ní bákan náà ọlọ́run ó pa láṣẹ pé máa kírun. bisola bisola kí máa kírun wọ́n zaka bákan náà kí n máa yọ zaka mọ̀ọ́dún tó hayà ní gbogbo ìgbà mo bá ń lò tẹ̀mí láyé. kò ìtafẹ́ ló ń bẹ̀ náà nìyí. ẹ̀rí kan lẹ̀ rí pípẹ́ tó ń tọ́ka sí gbogbo ànábì ọlọ́run lásìkò délẹ̀ àní kan náà ni wọ́n fẹ́. ọ̀nà ṣáàdù anna Allah arsala rusulahu. ọlọ́run bá ń sọ fún wa ó ní. Àbá yìí ṣàlàyé ó fi ń tú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tá a kà yìí. Bọ̀nà ṣíhádù anna Allaha arsala rusulahu. Ó ní àwọn máa ń jẹ́rìí pé ládàjọ́ Ọlọ́run ọba ó rán àwọn òjíṣẹ́ rẹ̀ sáyé o. Arsala rusulahu. Ó rán àwọn òjíṣẹ́ sáyé tí wọ́n pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ o. Ìlà khalqihi. Díẹ̀ lásán nínú wọn yìí o. Yahdi bihim kullu man hada. Ó rán àwọn sí àwọn ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí náà tó lórí eré wà ní ti ń gbọ́ ah, tẹ́ni tí yín múnà wà ní ti ń gbọ́ sẹ́pọ̀ lọ́wọ́ bá yí ọ̀nà lọ́kàn padà kó tẹ̀lé òdodo. ètò ọ̀rọ̀ yẹn lórí ilẹ̀ ayé. wà ní omínú bíl kútù bílẹ̀ tí ìyàkọ́ bílà hu. àwọn àgbà òwe tó ti wá síwájú àlùkùránì gbọ́ àmọ̀ kú ọ̀rọ̀ ọlọ́run ọba ti wá síwájú àlùkùránì. wọ́n ní bílẹ̀ kútu bílẹ̀ kí yíyá kọ́ bílẹ̀ hù. kò sí ta ọ̀rọ̀ sẹ́yìn nínú rẹ̀ àfi kí báyìí pààyàn yàn parọ́ sínú ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ara wọn. irúsùlẹ̀ àpàlánù fàrẹ̀ kù kẹlẹ̀ ìdá. bákan náà gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá rán sáyé ẹnu wa ògbára ti bẹ náà tẹ́lẹ̀ ní kẹ́ni nínú wọn ẹni ìkẹ́ni wọn ẹni pé ànídàrúkọ̀ kan náà nọ́bẹ̀lá àmì káwọn tẹ̀lé àfọ̀kálẹ̀ ìfọ̀rọ̀ àti ìfọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé and, the blessing of Al-Masala be on them ìtumọ̀ aleyhim salatu wa wàbí rúdúlẹ̀ haqqan lánà fáre kò kalẹ̀ ẹ̀dá. ìṣe ọlọ́run kó máa bá ọgbọ́n àlọ́bí ọlọ́run gbogbo ẹni ìṣẹ́ ni wọ́n. wọ́n máa nù kọ́ ló wà fìrì ló ń wà ní ìjà tó. ṣé ìmánì wà ìsàkó pé a ní ìmánì ń tà ń pèbè wọ náà tó jẹ́ mùsùlùmí. máa nù nà kọ́ ló. o gbọ́dọ̀ wa. wà o gbọ́dọ̀ máa ṣe ní lẹ́nu tí ń wà lẹ́mí rẹ̀ kí tó kó wá máa ló kọ́ ẹ̀ lọ́nkú máa wáṣọ fún fara rẹ̀ sí obìnrin. wọ́n yẹn sì dáàdù bí tẹ̀kí wá wáyà nkó sóbèrè dá. ìmánì máa ń lékún ní ọba ṣe ń lékún ní ìjọsìn fọlọ́run sí súnmọ́ tọ́lọ́run sí gbígbọ́rọ̀ ọlọ́run kíkírun gbígbà rẹ̀ ṣíṣe dáadáa ó máa jẹ́ kí ìmánì lékún sílẹ̀ mi. wáyà nkó sóbèrè dá. bákan náà ìmánì yẹn máa ń máa rí ó ti hàn jíjẹ ara rẹ̀ níjà ohun tí ò da ó ti involve ara rẹ̀ níbi gbogbo tọ́lọ́ba ọ̀fẹ́ ó ti gbájúmọ́ fíìmù wíwò. òun náà ti lọ ń jókòó sílé ọtí ó ti jókòó sílé orin ó ti kí ẹ̀pẹ̀sì bẹ́ẹ̀ tí wọ́n ní ló ń gbọ́ gbogbo rẹ̀ lẹ́yìn ní ìsá máa bọ̀ ẹ̀mí jẹ́ kò ní válù irun tuntun. Màdìhàbá tẹ̀sí bí iná rẹ̀ dọ́hùn màdìhàbá ọ̀hún. Ṣé wàá rí kéèyàn máa wá lọ fọlọ́hún bí nǹkan kan kò sí nínú ojú ọ̀nà àwa Mùsùlùmí o. Màdìhàbá tẹ̀sí bí iná rẹ̀ dọ́hùn màdìhàbá ọ̀hún. Kéèyàn máa lọ jú Ọlọ́run kó máa ṣàkàwé rẹ̀ pẹ̀lú ẹ̀dẹ́yàn kó wọn á ní ọdún wọn bá rí bí èèyàn ah, kò dá òkú sí nínú ìlànà wa. ọ̀la mú sí dáa àti ilé náà rí lọ mú kó sí dáa. àbíkẹ́ kí wọ́n lọ sọ fọ́lọ́ wọn bá kò ń kó ó létí kì í gbọ́ rárá o ọlọ́run bá létí ó dẹ̀ ń gbọ́ ọlọ́run bá lójú ó dẹ̀ ń rí. wàrà tí nàbíl kùránì náà rí wà náà tẹ̀lé. sẹ́ẹ̀rì gbogbo tó wà nínú àlùkùránì tí wàá ti fi mọ̀nà fún àwọn mùsùlùmí ní sáàmì tẹ́lọ́rùn. kùránì náà rí wà náà tẹ̀lé. sẹ́ẹ̀rì gbogbo ẹni tí a sì jókòó sí pé ayé tí kìí ẹsẹ̀ yìí máa kú sí rẹ̀ ni mò ń fọlọ́run bá bẹ̀ kiri ayé àtọ́nu ni àwọn. ìwà náà hàjàdì. ẹn tó lè bíṣọ̀pù aláàánú àwọn mùsùlùmí ni ká tẹ̀lé ńtọ́lá àtàná bí sọ o. ìwà náà hàjàdì. lónìí ọgbà tá a bá ti tẹ̀lé ńtọ́lá ń sọ tánà bí sọ ìṣọ̀kan wà láàrin wa. ìwà náà hàjàdì. ṣùgbọ́n táwọn kan bá ń sọ pé ńtọ́lá ń sọ tánà bí sọ làwọn fẹ́ tẹ̀lé tẹ̀lé nífẹ̀ẹ́ ní fẹ́ tẹ̀lé sí. tọrọ ń yọ owó. tọrọ ń yọ kìkì. tọrọ ń yọ fi rán ànábì jẹ ẹyin lẹ́yìn bàjẹ́ o. nàhàrí wà nàhàrí. sábàtàlá alukur'an ni àwọn náà á sóríire o. wàkọ́dé fáza bílẹ̀ kúrò á ní abẹ́dùn kọ́dé hitada. gbogbo ẹrú tó bá ti di alukur'an ni mò ń ti sóríire mò ń ti mọ̀ náà. wàkọ́dé fáza bílẹ̀ kúrò á ní abẹ́dùn kọ́dé hitada. ìwé ìpanisẹ́ pé ìwé ọ̀nà mọ̀ ni ìwé ìjọsìn ni ìwé ìwòsàn ni tó fẹ́ wù ẹ̀mí sàn tó fẹ́ ọkàn sàn tó fẹ́ wù oríkèéríkèé ara wa sàn kiri báyìí ìjà tẹ̀lé alukọ̀rán ìjà dìbò wà ní rẹ̀ mú tamọ́sà. bihadililahi wa تبع الهدى وإن وصلنا وقصد وقصد في الحقيقة فاستكر حبل الله واتبع الهدى أفعن الجال القرآن مدادا تمسك بحبل الله واتبع الهدى يعني لو جوانا الله يطلعون تلك عن نبي يقالي واتبع الهدى وما نتيالوتو ما تتيالوتو واتبع الهدى ما تلسيه واتبع الهدى ما تلي خليفة كاكا واتبع ما تلي إمام كاكا ojú ọ̀nà ọ̀la ni kò tẹ̀lé. ó pè mọ́mọ́ àbí ṣéèkù àdúrà sábà bá fún àkàn òun béèrè kíni rẹ̀ má gùn. lẹ́yìn wá tẹ̀lé ìlúra. tó bá ti rí pé ohun tó ń sàtì tó ń ṣe yàtọ̀ sí sálù kùránì ọ̀rọ̀ ọlọ́run sàtì sànú ibi sọ wá tẹ̀lé o tábì ìhùdá. àbá yìí sẹ bá òkun ọlọ́run ọba títà alukurani yìí gbà mú dáadáa. wàlá àtẹkùn. wàlá àtẹkùn bèbè àyà làálàkà tó fẹlẹ́ hó. wàlá àtẹkùn bèbè àyà làálàkà tó fẹlẹ́ hó. tẹ̀síwájú ní wàlá àtẹkùn bèbè àyà làálàkà tẹ̀sílẹ̀ kó o bá lè sóríire láyé àti lọ́run ni o ọlọ́njọ́ má ṣe wá lálàdáadáa lẹ̀ o ṣe wá ní mùsùlùmí tó gbọ́n tó wá ṣe yé láyé dèjà lè ṣe kó bọ́ sójú rẹ̀ bí Ọlọ́run bá ṣe pa wá láṣẹ má ṣe wá ní mùsùlùmí aládàádáa lẹ̀ má ṣe wá lẹ́ni tó ti ti japa tó fẹ́ràn àdébì sí wa sọ́gbà ló sọ́gbà aqulu ma tasma'un subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì tàbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbogbo àwọn irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà ní oh eight oh thirty five seventy five fourteen sixty six.